Correct, correct people. The real truth, as we heard, is finally out concerning attention seekers twins. Because some people come they talk, say, ah, make we leave attention seeker alone. That attention seeker is the mother of her children. That she carried her pregnancy, she gave birth to the baby. That's all we have been saying are all lies concerning attention seeker's pregnancy and her twins. na wetin the person come dey talk as if the person no dey hear wetin dey sup for palace as if the person doesn't know what attention seeker and uh, her co-wives are up to but thank god say queen naomi has been vindicated at last so my correct people like i always say that you no matter how long the truth is being hidden under the sun that one day it could expose yes The truth cannot be hidden forever. That is facts. So today, my correct correct people, the nurse will do exchange for Tobiloba for inside hospital. She don enter palace to come and tell Kabiyesi how it take happen. Yes. Tobi, as we heard, was in the palace when the nurse came in, and the nurse was asking of see. Immediately Toby, as we heard, saw the nurse where do everything, where arrange everything for Olori Tobiloba for hospital. Toby started shivering. Yes, because he not say that uh, the level no dey ground, that this nurse wey enter palace like this so, he no just enter palace like that to come and do nothing. That she came to see Kabiyesi on a purpose because tobi she don carry evidence o enter palace my correct people come present am to kabiyesi say ah see my pregnancy photos So see the hospital wey i take born see my children certificate see the see that kabiyesi come dey talk shu that before he wey be kabiyesi go fully agree say you be the mama of this pikin you go carry dem enter ifa shrine make we do paternity verification na after paternity verification we go know say true true you be the mother of these children i know dey doubt am but we go go if I ifeanyi go do am since then, attention seeker started to run helter skelter she started to run up and down she started to do kabiyesi koni koni she no wan come for the paternity verification the worst mistake wey queen naomi made was to beg kabiyesi to bring attention seeker and her twins back to the palace. And up to today, Kabiesi they regret them. Because after the naming ceremony, Kabiesi banished those twins and told Olori Ashley, if you cannot bring them down to, to Ifa Shrine, forget about coming back to the palace. It was through the intervention of Momita Denekawo that they were brought in. Yes, for those wey no know wetin Queen Naomi did do for all these Oloris Queen Naomi have a large heart. At least let's commend her for that one. Queen Naomi is a good person. You matter who you are, she doesn't care whether you are fighting her, whether you are for her or you are against her. Once your intentions are good, she will help you achieve it. So Queen Naomi don't already see Kabiesi. Ah, Kabiesi they look for male children. Queen Naomi say, how can Tobiloba have twins and be outside and it is a male child? na so Queen Naomi come dey work o oh, to bring Toby back. We heard that Toby came, begging Queen Naomi that she doesn't have any other option this time around. That people are mocking her. Say how she go take born twins dey outside palace whereas her husband get mansion for Ile-Ife. Na so Queen Naomi get involved with oh, my correct people. Queen Naomi get involved for wetin no concern am. Queen Naomi started begging Kabiyesi abeg and abeg carry dem enter palace and Toby agreed without condition say anything wey one kabiyesi wan do on the twins make kabiyesi do na na kabiyesi children immediately she enter palace come after the celebration of the welcome back of her twins we hear say attention seeker make u-turn say ah she no go fit do di paternity test uh, verification for ifa shrine again o oh, make kabiyesi leave her children alone na wetin we come dey hear before you know it na so she don carry her pikin run enta back ikoyi mansion and e dey like that since kabiyesi never follow the case because kabiyesi get plenty things at hand but thank god say the truth don dey finally come out so na still lori ashton one day one day like this, na so her own truth go come out there is nothing to hide one day that truth wey una dey hide e go show everybody go see my correct correct pipo abeg make i greet una first before we carry this story dey go good morning afternoon evening to you all according to your time and the time wey una take dey see dis video Here, welcome back to Texas TV, and we are still on the gist about waiting the sub for Palace. So, my correct people, oh, back to the matter as we did talk. The nurse. Now, so the nurse wey bring baby for to Tobiloba for hospital come enter Palace to see Kabiyesi because surely the truth must prevail. And now, so, attention seeker, immediately she saw the nurse, she come the shiver because she knows say bomb is about to explode. Yes, a bomb is about to explode in the palace. And we heard that the nurse came in and Kabiesi, thank God say Kabiesi was around. And the nurse walked straight to Kabiesi to introduce himself. Yes. As the nurse finished introducing himself, the nurse can't table matter for Kabiesi. Yes. e con table everything wey happen how tobiloba take carry her twins enter the hospital that day and not the one that birthed toby's twins and kabiyesi was shocked the nurse talk say e don dey disturb her tete say ah she no fit keep this secret for kabiyesi say kabiyesi na great king At least, if Kábíyèsí wants to name the crown prince of Ile-Ife kingdom, let it be his own blood rather than an illegitimate child. Now wetin Kábíyèsí, now wetin people they run for? Say well, how Kábíyèsí go take They bring all these children into the palace? Tomorrow, what if they find out that there are no Kábíyèsí children? Wetin Kábíyèsí go do? So my correct people though. Now, so the north come table matter make Kábíyèsí know waiting dey sup oh. because as e did like this, so we don't know how we could take manage this issue of uh, kabiyesi accepting toby's twins into the palace at the same time he don't accept ashley twin uh, ashley's son into the palace without proper verification from ifa shrine because one thing we heard that is a shrine will tell the truth whether those children are for Kabiyesi or they are not. And if they are not, now so if Ifashiren go punish those women severely without taking permission from Kabiyesi. So you see, but thank God say this nurse, he don't come out tell Kabiyesi as he be that Tobiloba no be them help Tobi give birth to her twins, that she don't already give birth, she don't already uh, carry uh, born the children before she carried them enter their hospital. My correct people, there is more to Oloritobi's twins. I beg my correct people, beg and I beg. If you not try Chukma for this matter, drop your comments, give this video a thumbs up, subscribe, stay tuned, stay connected. For more updates, we'll be dropping from time to time about waiting the sub for Palace. And for my returning subscribers, I appreciate all of you now. Thank you guys so very much for always coming back. And remember, all this information gathered gather are from the walls of social media. We do not live in the palace to tell exactly what is going on there. But remember that in all lies, there is an